Sàn jẹ́ ètò tí ó jẹ́ kí ẹ máa san owó oṣù àwọn òṣìṣẹ́ yín tàbí rajà tàbí nǹkan míì láti mọ́nì yín. Ẹgbẹ̀rún kan àti òjìlénírínwó oníbàárà la pín káàkiri orílẹ̀-èdè wa Benin. Láti ṣiṣẹ́ dòwòpọ̀ pẹ̀lú wa, ẹ ní láti tọwọ́ bọ ìwé kan tẹ́ẹ̀rí gbà lọ́wọ́ àwọn oníbàárà wa tí ń tajà fún yín. Bákan náà, a ó nílò ìwé ìdánimọ̀ pélébé yín èyí tí ìjọba mọ̀ nípa rẹ̀ tàbómìíràn tó tọ́ sí òfin orílẹ̀-èdè wa. ìwé iná tàbómi yín tí máa ń wá lóṣooṣù tàbí ìwé ìjẹ́rìí míì àti tòwó yín commerce registre de commerce nọ́mbà ilé ìfowópamọ́ ìfìyín ìwé ìdánimọ̀ ìsọyín tàbí ilé ìtajà wá da ọgọ́rùn-ún kan ó lé àádọ́ta àpò sí ọgọ́rùn-ún méjì kalẹ̀ èyí àyẹ̀wò ìlú tẹ̀ ń gbé ni a wò fi sọ èyí tó bá tọ́ sí yín nínú méjèèjì. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.